ẹgbẹ́ APC fẹ̀sùn kan Adeleke wọ́n ló kórẹ̀sì ìjọba àpapọ̀ pamọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀ṣun ti fẹ̀sùn kan gómìnà Adémọ́lá Adeleke pé ó kó oúnjẹ ìrànwọ́ tíjọba àpapọ̀ kó ránṣẹ́ sáwọn aráàlú pamọ́ dípò kó pín in fún wọn wọ́n ló ti pé ọjọ́ méjìlá báyìí tí àwọn ìrẹsì ọ̀hún ti gúnlẹ̀ sípínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n tíjọba kò sọ nǹkan kan nípa tírélà márààrún tí wọ́n ti gbà tí ebi sì ń pa àwọn aráàlú alága ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun Sòókò Tajudeen Lawal ṣàlàyé nínú àtẹ̀jáde kan nípasẹ̀ akọ̀wé ìròyìn ẹgbẹ́ náà olóyè Kọ́lá Ọlábísí pé ìrẹsì náà wá láti mú ìtura bá àwọn aráàlú látàrí wàhálà táwọn èèyàn ń kojú rẹ̀ látàrí owó ìrànwọ́ epo bẹntiróòlù tíjọba àpapọ̀ yọ Lawal ní kò sí ìdí kankan tó fi yẹ kíjọba ìpínlẹ̀ ọ̀ṣun lábẹ́ gómìnà adémọ́lá adélèké dákẹ́ nígbà tí wọ́n gba ìrẹsì yìí ó yẹ kí wọ́n kéde fáwọn aráàlú kí gbogbo èèyàn sì mọ bí wọ́n ṣe fẹ́ pín ó ní ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ni wọ́n ti gba ìrẹsì náà lásìkò típínlẹ̀ ọ̀ṣun gbà á tí wọ́n sì ti pín in fáwọn aráàlú tó sì jẹ́ pé wọ́n tún ti ń retí ìpín mìíràn látọ̀dọ̀ ìjọba àpapọ̀ làwa àwa fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ti gbọ́ pé ṣe níjọba ọ̀ṣun ń tún àwọn ìrẹsì náà dì sínú àpò tuntun tí wọ́n sì ń kọ ìmọ́lẹ̀déra ìsí lára ó kìlọ̀ pé wọn yóò pe ìjọba lẹ́jọ́ tí wọ́n bá gbé irú ìrẹsì bẹ́ẹ̀ jáde ṣùgbọ́n nígbà tó ń fèsì sí ẹ̀sùn náà kọmíṣánná fétò ìròyìn nípínlẹ̀ ọ̀ṣun amòfin kọ́lápọ̀ álímì sọ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni nǹkan tí àwọn ẹgbẹ́ apc ń sọ yìí ó ní lóòótọ́ làwọn ti gba díẹ̀ lára tirẹ́là ìrẹsì náà ṣùgbọ́n ó sì kù èyí tó kẹ́yìn tí àwọn fẹ́ gbà Alimi ṣàlàyé pé ẹgbẹ̀ta àpò ìrẹsì ni tirẹ́là kọ̀ọ̀kan ń gbé wá sípínlẹ̀ Ọ̀ṣun àwọn sì ti gba mẹ́rin tó túmọ̀ sí pé àwọn ti gba àpò ìrẹsì ẹgbẹ̀rún méjì ó lé irinwó ó ní bí ìrẹsì náà ṣe ń wọlé níjọba ti bẹ̀rẹ̀ ètò lórí bí wọ́n ṣe fẹ́ pín nítorí ohunkóhun tí yóò mú ìtura báwọn aráàlú níjọba Adeleke máa ń ṣe. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́